bisimilahi rahman rahim wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabi wa man wala. èèyàn gbọ́dọ̀ máa ń ṣiṣẹ́ takuntakun nínú oṣù Ramadan tá a wà yìí ó gba àwẹ̀ dáadáa bọ́lọ́hún ti ní á gbà kó tún máa wá rìn ní rẹ́gbẹ̀rẹ́gbè tó lè bàwẹ̀ rẹ jẹ́ káì ó mọ̀ kù díẹ̀ kàtó àmọ́ jẹ́ n ṣàlàyé fún ọ ǹjẹ́ mọ̀ wípé kó o súnmọ́ ìyàwó nínú ọ̀sán Ramadan kò bàwẹ̀ rẹ jẹ́ kó o jẹun bákan nínú Ramadan nínú ọ̀sán Ramadan kò bà wẹ̀rẹ̀ jẹ́ kódà kó o mu omi yó bákan gbèjè rànkúnmí nínú ọ̀sán Ramadana kò bà wẹ̀rẹ̀ jẹ́ ó yọ àbí òye ọ jẹ́ ìṣàlàyé fún ọ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní nǹkan mẹ́ta kan bẹ wọ́n gbé kálámù rẹ̀ kúò fún àwọn ọjọ́ mi ìdájọ́ rẹ̀ pé wọ́n fìyà rẹ̀ jẹ nínú àwọn ọjọ́ mi wọ́n gbé kó fún wọn kí ni nǹkan mẹ́ta náà al-khata'u ọba mọ̀ọ́mọ̀ ṣe tó bá jẹ́ pé àṣìṣe mistakenly ló fi ṣe kì í ṣẹ̀ṣẹ̀ wan nisyan ìǹtẹ̀yìn bá gbàgbé tó fi ṣe kì í ṣẹ̀ṣẹ̀ wa mastukrihu alayhi ìǹtẹ̀ wọn bá jẹ̀yàn ń pa ìǹtẹ̀yìn bá ṣe under duress kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ o àlàyé wa rèé òun gbààwẹ̀ lọ́sàn Ramadan ó ti wá gbàgbé pẹnu pé nu Ramadan la wà nínú ọ̀sán ó wá róúnjẹ ó wá jẹ tó fi yó sadaqatun minallah ọlọ́run fi ṣe sàárà fún ọ ni ó bá dé pé oúnjẹ lọ́wọ́ ló wá rántí fóúnjẹ òun lè yọnu nù kó sì máa bá àwẹ̀rẹ̀ lọ àwẹ̀rẹ̀ ò bàjẹ́ ó bá jásí pé omi náà ló gbàgbé tó fi mú kò bá jẹ́ díríǹkì tó tutù dáadáa àbóǹsálù àlá ó wá gbàgbé omi wá bọ́ sọ́hùn ó wá gbé mi tó fi mú mi àbó ti ẹ̀rán tí kò ń gbàwẹ̀ ó fi wá mú mi lọ́sàn-án Ramadan náà tó jẹ́ sí gbàgbé ni àbọ̀ jẹ wọ́n pa wọ́n gbébọn sí ọ lágbárí pé bò bá mú àwọn pa ọ́ dákun mú o ó bá sì mú tán mọ bá àwẹ̀rẹ̀ lọ àwẹ̀rẹ̀ ò bàjẹ́ àbò wà nulẹ̀ àtiwọ́ àtìyàwó àtọmọ àwọn àwọn jàǹdùkú wa ká yín mọ́lé wọ́n wá gbébọn sí ọ lágbárí ni pé ó dẹ̀ pé rẹ mùsùlùmí tó bá tó bẹ́ẹ̀ báyàwó ẹ̀ sùn àmọ́ tiẹ̀ fi dán wò ó pé ó yá bó o bá báyàwó rẹ̀ sùn nínú ọ̀sán Ramadan á pa ọ́ tó sì rí pé ìbọn ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n sì pa ọ́ bẹ́mi rẹ̀ bá gun ó tún rí dáadáa ṣe wọ́n jẹ wọ́n pànù hmm, torí pé ọkàn rẹ̀ ò ṣe wọ́n jẹ wọ́n pa ló fi ṣe bó o bá fi ṣe kódà bí o bá sí ìyàwó rẹ̀ tí wọ́n bá jẹ wọ́n pa pé yìí súnmọ́ lọ́sàn Ramadan tó sì rí pé bó o bá fi ṣe wọ́n pa ọ́ èyí ò ti bọ́ ẹ sábẹ́ pé ọmọ sókèrè wà léyìí kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ o nínú tí ó sì tún bá àwẹ̀ rẹ jẹ́nu ramadana ó sùn ó wá lálà pé ó dà nǹkan sára ìwọ ọmọkùnrin abóbìnrin náà ó wá rí pé ó sùn ó wá lálà ó wá rí pé ó ti wẹ́ẹ̀tì àwẹ̀ rẹ já àwẹ̀ rẹ ò já o torí pé ojú oorun ló wà ẹni bá sùn ẹni bá sùn títí fá tí yóò fi jí gbogbo ohun tó bá lè òkú ṣẹlẹ̀ sí lójú oorun wà ní fi kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún un ojú oorun ló wà tí nǹkan ọmọkùnrin rẹ fi jáde tí èsì pé o mọ̀ ọ́n mọ̀ tó fi jáde àwẹ̀ rẹ ò bàjẹ́ o àmọ́ tó wá lè bàwẹ̀ rẹ jẹ́ nì o mọ̀ ọ́n mọ̀ jẹun lọ́sàn-án Ramadan abo mọ̀ ọ́n mọ̀ mú mi amdan tó mọ̀ ọ́n ṣe lọ́sàn-án Ramadan abo mọ̀ ọ́n mọ̀ súnmọ́yàwó rẹ lọ́sàn-án Ramadan alákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ ó dá àwẹ̀ ọjọ́ òun padà ẹlẹ́ẹ̀kejì ó tún á san kàfàrà kàfàrà òun ni àwọn olóyìnbó ń pè ní expiation èyí tí máa pa ẹ̀ṣẹ̀ ẹni rẹ́ kàfàrà ìran alákọ̀ọ́kọ́ ni pé kò bọ́kùn ẹrú kò bọ́ ọkùn ẹrú kúrò lọ́rùn yàn lẹ́yìn yìí òun bò bá lè ṣe wọ́n ní ó fìdí àwọn èèyàn hmm, fìdí àwọn èèyàn tí ó yó wọn bọ́ èèyàn sixty ó fún àwọn èèyàn lóúnjẹ ó bọ́ àwọn èèyàn dáadáa tí wọ́n yòó bí ó sì rí bẹ́ẹ̀ ó gba àwẹ̀ oṣù méjì consecutively èyí òun ló fi pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ hmm. so èyí òun máa jẹ́ ìtanràn pé n tí ò yẹ kó o ṣe o ṣe nínú ọ̀sán Ramadan nínú tí ò tún bá àwẹ̀ ẹni jẹ́ lọ́sàn Ramadan lọ́sàn ó wọnú bẹtúrúmù rẹ ó wá ṣí ṣáwà sórí ó wá sanra ó wá ní àwẹ̀ rẹ bàjẹ́ àwẹ̀ rẹ ò bàjẹ́ bàwẹ̀rẹ̀ jẹ́ déédéé bí ẹni pé o bomi o ṣàlùwàlá o wá dami sórí kò bàwẹ̀rẹ̀ jẹ́ àmọ́ nínú tó lè mọ baládàwẹ̀ ẹni jẹ́ òun ni kó o máa jókòó síbi àwọn ààyè tí ò yẹ kó o jókòó síbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bú kò dáa ìmọ̀ ń di ládàá ramadana kù kéèyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ìmọ̀ ń di ládàá ramadana kù kéèyàn máa wo ohun tí ò dáa ìmọ̀ ń di ládàá ramadana kù àwọn ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn sọ so, àwọn tí ò yẹ kéèyàn máa wò la fi máa sọ fún wa pé ẹ jẹ́ kí ìjókòó wa níwájú tv set ẹjọ́ dínkù ní Ramadan àwọn fóònù wa tá à ń tẹ̀ a lè ka Quran lórí fóònù wa bá láìfi àmọ́ nǹkan míì ni ò dáa ká máa ṣe lórí fóònù wa ẹjá ẹjá ẹtẹ̀já fi fóònù lẹ̀ ẹjá fi lọ́rùn lẹ̀ nínú Ramadan nínú tí máa ń dí ládàá Ramadan kù ni kéèyàn máa rìn lọ bí tí ilé irin bí tí ò yẹ kéèyàn rìn lọ àmọ́ dí ládàá Ramadan kù àmọ́ ẹni tó tún lè jẹun nínú Ramadan ẹni tó bá rẹ̀ tó ti rí i pé ibi tí òun gbàwẹ̀ lọ yìí òun ti wíìkì débi pé ẹ̀mí lè bọ́ lọ́rùn rẹ̀ wọ́n ní àwẹ̀ ẹjọ́ òun fi ilẹ̀ kó jẹun àmọ́ bó bá jẹun kó máa jẹ́ hurmatun li shahari Ramadan aw li dhaka al-yawm fún ọjọ́ náà má jẹun bí táwọn èèyàn ó ti máa rí ọ kó tiẹ̀ jẹ́ ọ̀wọ̀ àpọ́nlé fún ọjọ́ náà àwa tá a bá lè gbàwẹ̀ nínú Ramadan àwa tí a bá wà nù oyún àwọn obìnrin abẹ́ni tí bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ abẹ́ni tí ń tọ́mọ tí ò lè gbà àbáwọn arúgbó tí wọ́n láǹfààní àti gbà àwẹ̀ bàbá jẹun ẹ̀dákun kò dá jẹun gbangba ta o ẹja á fi pọ́n oṣù ramadana lé ká fi mọ hórúmọ àwọn tí wọ́n ń gbà àwẹ̀ kó má dìbí ẹni kàbí bóyá à ń intimidate wọn àbáwọn fóúnjẹ ńlá wọn lójú ẹja jẹ nínú kọ̀rọ̀ yàrá ẹlòmíràn máa wò pé ṣèbí ìgbà àwẹ̀ o lè jẹun ta lóòótọ́ àmọ́ kò dáa ó tàbùkù oṣù Ramadan ó sì tàbùkù ìjọmọlúwàbí tiẹ̀ náà abẹ lọ́hùn gbogbo ohun tó lè bà wá láwẹ̀ jẹ́ ọlọ́run dákun má jẹ́ á lè ṣe má jẹ́ ó wọ̀ wá lójú má á rìn súnmọ́ ọ̀là ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.